I don't want this. Ma, don't come out though. Shobo? No, because I've started. Oh. You can show your face. Okay, there you. No, kò lè rí ẹ ná. Èmi kò fẹ́ kó rójú mi. Mi ò fẹ́ gbé síbi glass yẹn. Lórí glass yẹn máa reflect. lọ show pé èèyàn ò wọṣọ ń sìn. Mi ò wọṣọ. Seven o'clock. Seven on the dot. Seven, seven, seven. E, adasi si nọmba, nọmba. E, Ada si njem njem, Seven, seven, seven, ee adasi si njem njem, ee Ada si adasi njem, Ada si dasi dasi, ee adasi si njem njem, Ada si Ada si Ada si ee gịnị ma lọ yipada? E wọsọ This is coming from South Africa. This is coming from South Africa. South, South, South, you see? See the sample? The other one, nígbà tí àwọn ti FBI dé àfihàn yìí. This one is from South Africa. I want to show you. You can this DHL ló ṣe gbé dé this ẹ̀. DHL ló gbé dé. DHL ló gbédè o. Let me see. I just want to show you. I just want to show you. You see the back. I show you the back. You see, you you can see. Do you see the back? Do you see? I show you the back. I show you the back. I don't want to show the front clearance but if you are clever you can see did you see did you see do you see the stamp let me tell you about this now you see the way the uh, South Africa police clearance look like It's a very simple but the paper is like a mercury. I don't know, maybe you can see. The paper is not showing. You can see the paper is like a mercury. Like you see the stamp of the... Oh, it's not showing the camera. So the paper... Mm let me read it's very very tiny but let me cover my let me cover my name and my number the passport number and then I show you hold on let's take glasses bí mo ṣe wẹ̀ ah mo tún ti gbé síta ṣé o mi ì tiẹ̀ tí ì para tolúwa ni mí tolúwa ni mí fún mi ní one of the conditioner kí n fi para <clears throat> omi yẹn mo sọ omi tí mo máa fi ń para yẹn ṣùgbọ́n or cream body cream or vaseline excuse me mo kàn fẹ́ parí orí pé mo ṣe kúrò báàfù lẹ́ẹ̀kan mi tí ara mi dry omi yẹn dẹ̀ mo like mo ṣe sókè ara mi sí omi mo bá fi this is to báwo ló ṣe kéré-kéré báyìí ó tiny gan o. Eh? Okay, I should get closer to my face. Okay. on this is uh, kí ló pa ẹlẹ́rìn <laughs> jẹ́ n cover ojú ẹ̀ tí wọ́n bá rí let me cover this I don't want to fold it yeah how will I do it let me do this way okay let me do it this way so that I'm trying to cover my G identity and. Uh, just to show them what is written here. See? This is to feed the criminal, the Shetiri. Mo tún show number my friend. Is it not bad? You see? Alright. Àtìgbà tí FBI. Àgbà <laughs> tí ẹ mọ̀ pé mi máa ṣe nǹkan mi ní ẹ̀hẹ́. So for people who always tẹ́tí ń kọ ìwé oríṣiríṣi nípa wa ní àwọ̀ ẹ̀hẹ́ Amẹ́ríkà tá a gbé gba police clearance wọn. Canada ọlọ́run ò ní jẹ́ a commit crime a commit rí àdẹ̀ní kọ̀mìtì lórúkọ jésù south africa ò lè rí yẹn dubai na the same thing no crime nigeria no blood in my hand no crime in my neck you understand me mo wẹ̀ mo yọ kọ̀ọ̀kan inú báàfù mo ti wẹ̀ tí mo sókè ara mi sí give me something to clean my body ara mi dry ọṣẹ yẹn sókè ara mi gan ah kí ló dé tí mo yan ọwọ́ yìí mo nídìí owó ó ti yé ẹ̀hẹ́ so pépà yìí i mean police kìíní this one alone tolúwanimi tolúwanimi o èló ni owó tá a fi gbé kìíní lọ South Africa gbé go and come but why are you talking like this we pay almost two hundred dollars ó dẹ̀ ń hundred plus. Eh? kò tí mọ owó tá a fi ṣe police kìnníkà tó ṣẹ̀dẹ̀ sí wọn kò dẹ̀ mọ owó tí a san fún wọn gangan we pay them also we pay for it and also we pay for the DHL kan lè gbé lọ kan lè deliver to and fro ṣó ti yẹ yín two hundred ní to and fro owó gbígbé kí lorúkẹ owó receipt tẹ máa fi ṣe i paid and after that uh, police clearance náà tí mo send sí wọn long, mo ṣe owó ni mo fi ṣe mi báyìí i think it's sixty something dollar abéèlò la ṣe yẹn so almost three hundred dollar ẹyọkan yìí ni ẹyọkan yìí ni three hundred dollar o kò mọ NIN àṣẹ NIN yẹn ló tiẹ̀ fún mi ní headache o each time tí bá lọ sí ọ̀tá wà bẹ́ẹ̀ ṣe wà ọjọ́ tí mi bá náwó máa ná three hundred Ọ̀táwà tí mo ti wá lọ last time yẹn tí mo ti fọkàn sí pé mo fẹ́ lọ ya passport tí mo ṣe ń bọ̀ ṣe ṣáàrì tán fún mi ní láì tán fún mi five hundred dollar five hundred dollar ticket náà fún mi five hundred ní last month owó nígbà tó yẹ nìkan sọ fún mi ah Auto you are stingy àrí pé mo tún gba account number mi síbẹ̀ send your account number send your account number i'm sending it to i send it to them ẹnìkan sọ pé ó ní i have sent you i credit you ma yeah, i credit you whatever i have ẹnìkan fún mi ní one thousand naira ẹnìkan fún mi ní hundred naira hey god bó ah. ṣe ń retí gbogbo ẹ̀yin tẹ́ ti gbà káńtì nọ́mbà yẹn ṣá ẹ̀yin tẹ́ fún one thousand yẹn náà thank you so much lágbára ọlọ́run ọ̀pọ̀ lẹ́ máa fi gbà ó lórúkọ jésù so eléyìí nìkan all the èyí tí mo ti ṣe ní ti um, Dubai yẹn níjọ́ ọ̀tẹ̀ náà sọ pé kí n padà wá fún ti Dubai yẹn náà kí wọ́n á tún gbé lọ́bì kan níjọ́ yẹn bá ti lọ lọ́jọ́ kejì bọ̀ torí ọmọ mi that's why I couldn't go cause of ó ti pa school jẹ you know. a ti lọ a lọ sí kinní wọn everything láti ṣe gbogbo ẹ̀ wà lọ́wọ́ wọn you understand tí àwọn ọmọ pé tí èèyàn bá jẹ́ criminal ah, ọwọ́ mi dry tọ́lúwa ni mímọ́ ní kò fún mi ní cream kan ó lè fún mi ní cream tí kí lórúkọ yẹn olúwa ṣe yìí fún mi kí ló tó gbé nǹkan sétí náà fún mi ní cream mo ti sọ ọ́ dẹ̀ sọ pé yẹ́sọ̀ gbọ́. So fún mi ní èyí tí owó tí ó pẹ̀lú tó máa wà ní pálí handmade eh, kínní yẹn jọ fún mi ní cream tí mo máa yìí tí anyone tó white bẹ́ẹ̀ yẹn give me anyone kíkan para mi owó dẹ̀ ní ẹni owó ní which one kò dẹ̀ fún just give me anyone. o lè fún mi níyẹn náà. fún mi don't worry oh. don't worry it's my body ó rí pé gbogbo ara mi dry pa tí mo ti wẹ̀ tán láti nǹkan yẹn mi ti ẹ̀ ṣòkò para ọ́ìlì gan ló yẹ kí n fi para ń sìn ọ́ìlì tí mo fi ah. ó ì dry náà sí dry sí dry. mi ọlọ́run má jẹ́ kí ẹ̀ fóònù fún mi o mi ì máa wọṣọ síwájú kámẹ́rà yìí mi ì dẹ̀ ṣe mí fi wá ẹ ẹ fóònù fún mi èdè òní dì mí láyé mi. Ah. ti ó wà òkè létúbì kérédé ara mi dry nísinsìn àti pé tí bá ti lọ bí iṣẹ́ kí níyẹn tí bá ti fi sanitizer pa owó mi gbogbo owó yẹn ó máa mi ìmọ̀kọ tó máa ń ṣe fọwọ́ ṣá gbogbo owó yẹn máa dry ni. so tí bá ní kí n máa ka owó tí mo ń ná lẹ́nu ijọ́ mẹ́ta àgbà tí mo fi ń rìn káàkiri láti get some things wọ́n béèrè lọ́wọ́ mi I spend a hell of money seriously thank God for àwọn other things wọ́n kàn bá mi ṣe láti in fact mo ṣáà dúpẹ́ fọlọ́run pọ́lọ́run dẹ̀ bòmí láṣìírí ó bòmí láṣìírí NIN mi yẹn ah mo mo I I paid a lot of money o for the NIN epo tí israel ti máa ń lọ sí ọ̀táwà yẹn bẹ́ẹ̀ yẹn ah. tí mi bá náwó ṣáà máa ná three hundred honestly my lovely sister I've shared your video many times. Eh, ẹ ṣe ẹ ṣe èmi náà máa ń gbàdúrà fún yín all the time all my people that share my video that love me always pray for them àdúrà dára ó ní mò ń sọ sí mo ní ìdówó ni oṣù in fact I am in jà ní báyìí ẹ fún mi lówó ẹ̀yin ẹ ẹ mo trust àwọn tó ti gba account number yẹn ṣé àwọn máa kó síbẹ̀ NIN hmm, in fact tí bá ti ń náwó bẹ́ẹ̀ yẹn wà tí mo ti mọ̀ pé mo máa náwó dáadáa bẹ́ẹ̀ yẹn mo ti wà tí mo ní kìí lọ mo ṣàrọ̀ra ti fọ́mọ mi ní owó pọ̀pọ̀ pẹ̀pọ̀ níyì o tọ́jọ́ pé mo sọ fún yín gbà yẹn sódà á ṣe irun tó bá ti fẹ́ ṣe irun irú owó tí mo fún jọ yẹn ń sìn tí pé bóyá wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àwọn àǹtí òyìnbó tó wà níbí báyìí wọ́n gbà lọ́wọ́ wọ́n dọ́gbọ́n gbà lọ́wọ́ ẹ̀ <laughs> wọ́n dọ́gbọ́n gbà á a ṣe irun lẹ́ẹ̀mejì á ti ṣe irun ẹ̀ at least nínú tẹ́ẹ̀mì yìí á ṣe irun lẹ́ẹ̀mejì nínú owó yẹn ara nǹkan tó fẹ́ kò lè ná tán tí mi bá kú ti yá ń bẹ̀ but wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ àǹtí òyìnbó yẹn ti gbà lọ́wọ́ ẹ̀ oníkó wá invest wọ́n wá fún ní five five dollar ọlọ́wọ́n àgbà five five dollar yẹn for two years. Mm. one thousand ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ one thousand dídì one thousand dollar ni o kì í ṣe one thousand naira nàìjíríà o so ẹni tó fún mi one thousand mo ní mo nídìí two thousand dollar ó wá fún mi ní two thousand ok iṣẹ́ tí n bá nídìí two thousand tó bá jẹ́ two thousand naira ni mo nídìí màá máa bèè lọ́wọ́ yín anyway bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn níjọ́ sínú ọ̀bẹ ṣe ẹnìkan ṣe send two thousand mo ní mo nídìí two thousand mo ṣe send two thousand mo ní mo ní two thousand dollar mo ṣe send two thousand naira sákàǹtì mi nìyẹn ẹnìkan tún ti sẹ́ndì one thousand sìn one thousand naira ìkan sẹ́ndì hundred naira ọlọ́run mà ní ṣe mí ní oníbàárà kì ọlọ́run oníṣẹ́yìn náà ló níbàárà ṣá ẹ fún mi lówó tẹ́ bá fẹ́ fún mi lówó gidi kì í ṣe owó rádaràda ẹ má máa mímì ṣeré tẹ́ bá ti mọ̀ pẹ́ lówó ẹ tó máa tọrọ owó ṣá ló wà lórí pílàfọ́ọ̀mù kí ló dé pẹ̀lú àdúrà ṣáàdúrà ò gbà lórí yín ni àdúrà ń gbà náà pẹ̀lú gbogbo gèlè yìí mo ti send account number gbogbo ẹ̀yin tẹbi fún account number mi o i've send it o thank you god bless you i'll be expecting you o. Mm. okay you are in Benin City working there ah okay ẹ kú iṣẹ́ Ọlọ́run á kún gbogbo wa lérí èmi náà wà níbí mo lọ síbi iṣẹ́ mo lọ sí ibi iṣẹ́ gbogbo ìlú tí mo ti gbé rí ni wọ́n béèrè fún gbogbo clearance mi tí àwọn bá jẹ́ èèyàn burúkú àbí tó bá jẹ́ olè àbí tó bá jẹ́ pé kọ̀mítà ni ṣáyẹ̀ ò ní máa já ẹ rí pọ́ mọ ẹ̀rù bodò ni mí tẹ́ bá ti rí bọ́lá ẹ pàtẹ́wọ́ fún ẹ pàtẹ́wọ́ fún akọ́mọ̀sọ pé ilé ìfúkẹ́mọ̀ ní iṣẹ́ kí n wá lọ jalè nígbà tí ò bá tẹ̀ sí sí ni ṣebí iṣẹ́ tí n bá ṣe ni máa gbà owó tí n bá dẹ̀ ṣe ọjà tó bá rà ni èmi ò lè lọ kẹ́rù ẹlẹ́rù mi lè lọ jalè <laughs> ọwọ́ aṣọ tẹ́ bá ti rí lára eégún tó eégún ló ń ṣe ó ti yé so ẹ mọ kéèyàn fẹ́ lọ sílé ọkọ kó wà proud of virginity ẹ̀ ìyẹn náà ni bí mo ṣe wà ní mo are proud of my dignity and decency i'm very proud of my dignity and decency so thank you ma thank you sir very proud of my dignity and decency some people tán ṣe ní kán kọ́kọ́ lọ sí amẹ́ríkà yẹn yẹn wọ́n máa já gìsìgìsì ni amẹ́ríkà ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí mo gbé yẹn wọ́n ní system bàjẹ́ dubai dubai no wọ́n fẹ́ fi amẹ́ríkà ṣeré nípa system you can't joke with them you want to joke with dubai <laughs> you want to joke with south africa in their system so even the country that was born we accuse people we nobody can accuse us <laughs> any accusation is a wrong accusation àwa <laughs> ọlọ́run mo dúpẹ́ o so ẹ fún mi lówó torí èmi ò fẹ́ jalè ẹ má bínú ẹ fowó mi síbẹ̀ ẹ má fowó ẹ̀jẹ̀ síbẹ̀ fún mi where we have only two k on my account okay you have only two k and I share one k out of it you also send no amount that is small na why why I send it to you abeg ah I I pray for you I say thank you that you gave me 1k odidi 1000 naira at least if somebody if i if i if i want to dash uh, eh, 1000 if i dash a eh, time, i mean can ló ń rúkọ credit card like uh, not credit card yo sorry yo. Canada we think another thing torí pé Nigeria card No man pay credit card No man pay. that's um, recharge card Tiba sa sọ pé okay mo fẹ́ fún èèyàn bíi mélòó kan ní recharge card recharge card àwọn many people máa ma gbà náà even ẹlòmíì gan tó lówó tó lówó gidi máa ń tẹ́wọ́ gba recharge card wọ̀nyẹn wọn náà máa fi call wọn gbà náà iṣẹ́ ló ṣe o ṣe o thank you very much. Ah. tí ẹ̀yin méjì tí ìyẹ̀bíyẹ tó ní nìyẹn tẹ́nì mí náà you have two thousand you share it ẹni tó ní ten million sákàtì náà sí tó bá ṣí ẹ̀ tó tú tó fún mi náà bó ṣe ṣe yẹn ṣọmọ pé à ń lọ sí ẹlòmíì dẹ̀ ń wò mí sí tó ní more than hundred billion so tó bá ṣí ẹ̀ tó tú bí wọ́n ṣe ṣí ẹ̀ two thousand tó níyẹn tó tú ṣé àwọn máa ń kọ́ táwọn sọ ìlà máa sọ ni everything will change so you have mind to to help mommy you have forgotten me ma okay Moses Me, ti forget yín o tell me okay Moses who is okay Moses okay Moses where where did I know you explain you say I've forgotten I've forgot ah tell me now if i forget how many people la fẹ́ rántí tell me mo lè ti gbàgbé explain yourself There's no problem. Mm. Okay, Moses, I'm listening to you. Moses i'm listening to yourself i'm forgotten níbo ni sọ fún mi ibi tí mo bá ti mọ̀ ẹ́ tí mo ti gbàgbé àbí. so tell me now okay mose nineteen eighty two page ma mi ò understand I don't understand you. What do you mean? Me ò understand o, Ogbeni. Only okay. Okay, Moshe. Okay, Moshe. mọṣẹ́ eighty two. nineteen eighty two page ma. Me understand yẹ má lo slang yẹn fún mi understand. I don't understand you honestly speaking eighty two what happen na eh, ní eighty two kí ló ṣẹlẹ̀ ní eighty two page. okay Moses okay Moses nineteen eighty two page ma mi ò mọ̀ o ah ẹ mo yẹ mí ìpínlẹ̀ ọmọ pọ̀ lórí wa àjàjà hmm, wa táwọn Canada mi bá in a lot of things on my head you always say that words I need to stop this now my sister you don't show your face tonight Hmm. why do you want to see my face which is your sister that you said how much is the amount that I need you help for house rent ma. Oh, ah, I submit your page, your account number on the Facebook now. I don't, you see, you are not constant, you are not familiar in my page. So you can see that I submitted your page, your account number on the Facebook for people to give you money. I did not, somebody, by now, they will have helped you now. I know that. You don't see me too that I said I want to pay rent. Ah, I want to pay rent too. You don't see my account number details also on Facebook and some people are abusing me that i'm a stingy person me that i see that money that is not even quite long you know how much i'm owing them in canada here yeah, they said i'm owing them <laughs> if i venture give it's not even now we are still going to help people but it's not now yeah because i'm owing here people ẹmọye tí canada sọ pé kí n san padà ni it's like gbogbo nǹkan tí ìwé gan tó ń fún mi ó wá bọ́ sí later ṣá i will talk <laughs> mo lọ sí ọ̀tá wà níjọ yẹn ọjọ́ kan ṣoṣo two days i got two fifty i mean two seven two eighty dollar one in the school i mean money in the school one in the premises of uh, ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ another one they get the same day mi mo bí tí wọ́n ti fún mi èkejì bóyá ibi tí mo ti lọ ra ibi tí mo ti rò pé wọn ò fún mi ticket ǹjẹ́ they also gave me ticket they send it to me one seventy something dollar when i was coming from botawa the other day ojú yín náà ṣe dá mi dóòlà express on fún mi ní five hundred ṣáńgìlìtì ni from botawa i was coming from botawa lójú yín ó ìwà lórí bíbá ẹ five hundred dollar in nigeria how much is it two seventy yẹn èlò ló jẹ́ wọ́n mà ti kó àwọn tíkẹ́ẹ̀tì yẹn wá fún mi nínú ilé apart from that owó tó ń fi assist me when i came to canada they say i should pay it back the money they use in assisting me tí united nations ní kan fún wa ń gbà yẹn they say i should pay it back ó wà nínú ó wà lọ́wọ́ mi bíbà in fact wọ́n ń kó interest sí lójoojúmọ́ so somebody will stay in nigeria now he be asking me for money in this house mo ń live i pay two thousand my my house rent is one thousand uh, one thousand one thousand eight so mo máa san bíìlì water that's òun àtìyẹn bíi two thousand two thousand nìyẹn mo máa san fóònù mi máa san wifi máa san other bill kò mówó oúnjẹ kò mówó afẹ́rẹ́ epo a máa park gbogbo bí ta bá park sí la máa san owó in a month do you want me to calculate it for you èló dẹ̀ la pa èló la pa in a month tá a bá lọ bí iṣẹ́ iṣẹ́ care ń a lot of people wọ́n ti rush sí gan gbogbo everybody ló fẹ́ ṣe iṣẹ́ kí ẹ̀ ní Canada bí báyìí so you don't even get that hour àti nurse everybody want to do nurse and care because kò sí anybody tó fẹ́ ṣe iṣẹ́ gbogbo àwọn ọ̀dà kìíní you know so for that a lot how many hours àwọn nurse go get forty hours ṣó ti so we don't have, have hours ah ní hours àfi tó bá lè gba iṣẹ́ yẹn àwọn ẹlòmíì tó máa ń ṣe iṣẹ́ yẹn lọ́dọ̀ ẹlòmíì mi ìfẹ́ sọ̀rọ̀ ṣáá I don't want to talk much ṣé ti yé bẹ́ẹ̀ so irú yín sì tẹ́ bá ti fẹ́ tọrọ owó ẹ àwọn kan tó ń ta lace lórí social media yẹn tí wọ́n ní ṣọ́ọ̀bù tí ṣọ́ọ̀bù wọn kún dáadáa ẹ lọ́ máa bá wọn wọ́n dẹ̀ máa wọ́n máa fún yín lówó ẹ máa tọrọ owó lọ́wọ́ wọn bọ̀ kémi wà ní Canada kẹ àtàrọ̀ sí mo ti lọ orí pé mo ṣe dé mo kàn sóò kára mi sínú omi ni ajọ́ tí mo wọ̀ lọ bí iṣẹ́ ni wọ́n kó síbẹ̀ yẹn bàtà tí mo wọ̀ ni mo yìnbọn sẹ́nu ọ̀nà mi ti lọ sanitize kí n tó kó sí àyè ẹ̀ I had to do that mo ṣe dé mo sáré sòkara mi sínú omi ọmọ mi náà kílì nínú ilé ó ṣe tán lọ wẹ̀ bí mo ṣe wà mí wọṣọ ọlọ́run má jẹ́ kí fóònù yìí tọ̀nù ni mi ì gbé sójú mi ṣá you understand so we work in it ní Canada ń sìn kò ń ṣèmi nìkan àwọn tó bá ń tó máa ń yọ̀ dáadáa ní Canada yẹn wọ́n kàn ń yọ̀ because bóyá wọ́n gba nǹkan kan wọ́n rí nǹkan kan wọ́n fi ń support ara wọn wọ́n pọ̀ tó ń dáwó lé san two wọ́n rí owó bóyá ọmọ wọn wọ́n fi ń sustain ara wọn ṣé ti yé yín ẹlòmíì àbò tún ní family olóko ó ní gidi ẹ bọ́ tí púpọ̀ èmi mò ń ṣáṣe so anybody téèyàn bá àfi tó bá pé ẹnìkan ń ṣe nǹkan kan tó bá sọ pé tẹ́nìkan bá ń ṣe tó bá ń ṣodù ó ti yé yín mẹ́ẹ̀ àwọn òde ń ṣe nǹkan tá a bá ń ṣe èmi mọ̀ pé with time things will be ó máa rọgbọ jẹlé lọ because gbogbo ọwọ́ tá a rí yẹn náà ọwọ́ kọ́wọ́ ọwọ́ àwọn èèyàn ni àwọn ọwọ́ elégbèdè àwọn tẹ́ ẹ ṣoore fún tán máa fẹ́ kí ti yín bàjẹ́ àwọn tẹ́ máa mọ̀ lọ́nà tí wọ́n ní fẹ́ káyé yín dá mọ́ bírò àwọn Mr k one. yeah wọn ò ní fẹ́ tó bá ti mọ̀ wọn ò ní fẹ́ káyé ẹ̀ dá mọ́ wọn ò ní fẹ́ kó lówó tiẹ̀ mọ́ wọn a máa fẹ́ you know just sin that's it so kì í ṣe pé bí mo ṣe wà ń bìbà mi lọ́jà tí mo fẹ́ máa polówó tí n bá jókòó kí n máa polówó ọjà kí n máa jókòó orí wọn máa táṣì lójoojúmọ́ tó máa gbé bèrè wá fún mi they don't like that mi ò tí ì rí irú country náà gan rí wọ́n ń gba àwọn èèyàn láàyè láti ṣe nǹkan bọ̀ ṣe ló dà pé wọ́n dojú wọn kọ mí láti máa dojú ìjà kọ mí so hmm, wàá wá fẹ́ nìkan ní ẹnìkan tó sọ fún mi pé mo fún un ní owó oúnjẹ tó wá sọ pé mọ́mí thank you very much ọmọ tí mo fún lówó yẹn lọ́jọ́ yẹn báyìí ọjọ́ kan bẹ́rì sùn máa wá fi owó bíìlì fóònù tó ní kó máa fún mi wọ́n ń ṣe ni o authority ló ń ṣe ló ń sọ fún wọn kán ṣe bẹ́ẹ̀ fún mi authority tó wá ń ṣe ni mi ò mọ̀ bóyá federal ni o bóyá local ti bí ni mi ò lè sọ but mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe fún mi yẹn kì í ṣe ordinary màá fi ọjọ́ kan màá wá calculate owó fóònù ẹyọ kan tí mo ti san iye tí mo dẹ̀ sọ pé mo fẹ́ san tẹ́lẹ̀ kọ́ ní tájọ agree kọ́ ni wọ́n ń béèrè lọ́wọ́ mi tó bá yá wọn àṣẹ pé wọ́n fi bíìlì sí wọ́n fi interest sí wọ́n ń sọ nítorí pé ẹnìkan kò wá dúpẹ́ pé mo fún un ní five thousand àbí mo wá fún twenty thousand mo fún wọn thirty thousand wọ́n á wo kókókókó mọ́ ní kódà tó bá jẹ́ pé irú one thousand tó bá fún mi one thousand nàìjíríà ń sìn àbí kẹ́nìkan fún mi ní hundred thousand kí n wá dúró nàìjíríà náà ti fún mi o kẹ́nìkan náà wá tọrọ owó lọ́wọ́ mi kí n wá fún wọn ní ààrẹ owó yẹn ìjọba ibi bá wọ́n lè tún sọ pé kí wọ́n fún mi ticket bẹ́ẹ̀ ni mo sọ fún yín you don't know what they are doing to me mi ì tí ì rírí in fact tí n bá sọ pé tí n bá dẹ̀ love èèyàn mi ò ń fẹ́ mi ò ń tètè mi ń tètè dislike wọn hmm, mi ń tètè dislike wọn because ṣé náà ti believe pé bóyá tí n bá ti tí n bá ti gbé ní Canada omi lè gbé mi ò commit crimes sí any country mi commit ní nàìjíríà mi commit crime mo kàn ń sá fáwọn èèyàn burúkú tí wọ́n ń pààyàn tó máa sọ pé angeli pàdánù àbí kí ni wọ́n ló ń jẹ́ kí ni wọ́n lórúkọ wọn ń jẹ́ angeli pa wọ́n dànù you understand me. Hmm. ìgbà tí mo gbé ní South Africa ìgbà tí relationship wa ò mú wọn tí mo dẹ̀ rí pé mi ì dẹ̀ fẹ́ gbé níbi tí ẹni ń gbé I left the place.

ọ̀tá mi máa ń ṣe sí gbogbo nǹkan tí n bá ṣe ló máa jáde ẹni tó bá dẹ̀ fẹ́ sun jẹ kò ní gbé pípa ṣé lónìí kí n tó jáde kí n tó gba ìwé kí ìwé tó dé ọwọ́ tèmi ni gbogbo wọn máa ti mọ̀ àtàwọn tó wà ní nàìjíríà àtàwọn tó ń wá ẹ̀sìn ara wọn àtàwọn tó ń wá ìṣubú mi gbogbo pátá ló máa ti mọ̀ kó tó mu sí mi lọ́wọ́. Hmm. ìgbà tó tún ṣe tán wọ́n tún ní kán tún ṣe dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan tó bá fi accuse me, mo ṣe máa I can't wait to just get my everything right and then get my freedom let me I'll go to South Africa ọmọ kan tó ń sọ pé mo bí sí South Africa yẹn tó ní mo gbé fẹ́ nìkan ṣọmọ ló wọ́n bẹ́ẹ̀ yẹn South Africa ṣá. IBF wọ́n ń ṣe dáadáa South Africa wọ́n ṣe ń ṣe life wọ́n ń bì báyìí ní tó kàn ṣẹlẹ̀ ni pé life wọ́n ń is is ó tún lè wà more quality than titi wọn but kò sí nǹkan tó ń ṣe South Africa tó ń ṣe ń bì báyìí. ó ní Canada àti South Africa I mean Canada and America èmi ò if you want to get your in America now you can stay in America like according to them you can stay in America for years like ten years some people don't have paper they have to get married they have to do this and that like me I don't do that bullshit since I was at ah, ti Beni gbé nílò ìbò mi ò bullshit yẹn South Africa any day I take my passport me see old one because I will get it oh I even have the copy and i will show you before i give it to the embassy because nigeria embassy sọ pé àwọn need it kí n tó fún wọn i will show you okay i will show you south africa ni mo ti gbà wọn o i use my business i invest mo business name business mi favourable ni mo fi ṣe permit mi ni mo fi ṣe resident mi you understand me àwọn èèyàn míì wọ́n máa sọ pé wọ́n ń ṣe partner life partner life partner mi ò ṣe é rí ọkọ àtìyàwó wà ní South Africa náà tó yẹ pé wọ́n máa marry lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á lọ ṣe marriage lọ́tọ̀ọ̀tọ̀ I don't do it orí ìwé mi dẹ̀ lọ́mọ mi wà gbà tó yá torí pé ọ̀gbẹ́ni tibẹ̀ yẹn kó rest in peace ò fẹ́ dúró lórí ìwé mi because ẹ mọ̀ pọ́kùnrin máa fẹ́ ṣe bọ́ ọkùnrin òun náà ó company ti tẹ̀ later ó kọ́kọ́ gba work permit lọ́ndà iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ later wá sí company tiẹ̀ láti gba kínní but ti tèmi i'm a very lucky girl but i'm a very humble person i don't rush people tarnish me people wọ́n máa ń bú mi people talk to me they mock me i don't rush ìgbà tí mò ń wá ọmọ adébùkọ́lá yìí àwọn èèyàn sọ̀rọ̀ mi gan kò sí èbúté wọn bú mi instead of me to do rubbish I will pray and I will cry over it. I'll talk to God. And God answer me at the end. You know? I Ẹlòmíì tó to wait upon the Lord. More rí ní I àwọn kan sorrow. wọ́n sorrow against I kan. Ṣé ti yé? Gbà tí mo tún mo tún ibi tí mo tún dára mi lójú dé. Ó yẹ kí n lọ bí ọmọ mi sí abroad ń gbà yẹn. Torí ọ̀rọ̀ ìsọkúsọ táwọn èèyàn máa sọ. Ó ní mi ò ṣe lọ sí ìlú òyìnbó lọ bímọ láti lọ bí nàìjíríà mo bí mi tí wọ́n bí sí private hospital torí pé tí bá bí sí private hospital wọ́n tún lè sọ pé ṣe lọ́dọ́ gbọ́n sí general hospital ni gbogbo ojú ló pé síbẹ̀ bí mo ṣe bímọ wọ́n wá ń wò mí oríṣiríṣi èèyàn ló wá ń wò mí ẹni tó ń tajà ní general hospital lọ́jọ́ yẹn lọ gbogbo five alive gbogbo drinks tó ní pátá lára tán po táwọn èèyàn dé tí wọ́n mu drinks ẹ ṣáà máa gba drinks tó máa mu kì í ṣe drink five alive five alive five alive woman yẹn pupa báyìí tó ń taṣọ ọjà ní. Ni then, tẹ́lẹ̀ hospital ẹ̀pẹ́ ń gbà yẹn àtúndélé náà ńkọ́ wọ́n kó drinks wá àwọn èèyàn kàn wá lè wá wá mu drinks ẹ mọ́rún kan bẹ́ẹ̀ even then wọn ò tẹ mọ̀ pé bóyá mo ti bímọ rí they just believe that ah mo ṣe bímọ ni o ó ti pẹ́ tí mo ti ń wọ́mọ mo ti fẹ́ nìkan tí ò sọmọ mo tún fẹ́ lé ìyẹn tó ń sàn so i don't rush people abuse me mo rẹni tó bímọ ń gbà yẹn ẹni tá a lọ ṣe ìyàwó fún tó jẹ́ bíi junior colleague sí ẹni tí mo fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti lóyún àti bímọ tẹ́lẹ̀ bá lóyún á bímọ gbogbo wọn ọkàn wa wọ́n máa ń bú mi ẹnìkan tiẹ̀ bú mi kó face to face mo wá ń tọ́jú àwọn ọmọ I take good care of people children there is one ọmọ kan báyìí bàbá wọn lọ sí I don't want to talk about it because mi tún fẹ́ sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì àwọn winners yẹn màmá mama, ọmọ yẹn lọ sí winners so ó ṣàwà mi ìmọ̀kan tán ló ṣe wọ́n wá kú àwọn ọmọ mẹ́ta tó fi sílẹ̀ mo ń tọ́jú àwọn ọmọ yẹn wọ́n wá máa bú mi bẹ́ẹ̀ èmi ń kọ́ ẹnìkan wá sọ fún mi kí wọ́n máa jẹ́ kán gbé kí wọ́n máa jẹ́ kémi gbé ọmọ wọn ọlọ́run wọn mọ nǹkan tèmi ṣe fún ọlọ́run tọ́lọ́run fi tí ò fi jẹ́ kémi rọmọ bí you understand me and nígbà yẹn gan wọn pé bóyá mo ti bímọ bóyá mo ti bí ṣọlá because nobody knows as i you know wọn kàn believe pé mo ṣì ń wọ ọmọ bọ̀ sí ìgbà tó yẹ pé mi ò bí out of mi mo bí out of wedlock mi and i don't declare him to anybody so they abuse me it's not first time wọn mọ̀ nípa wọn fẹ́ràn wọn pé yẹyẹ wọn tó máa bú mi tọrọ mi bá dayọ̀ tán majority àwọn tó bú mi tó máa padà wá kí mi mélòó la fẹ́ sọ lẹ́yìn mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé so adẹ ti a ti kọ́ Ọlọ́run ti kọ́ wa bí a ṣe ń dúró de Olúwa ta níwà pẹ̀lú sùúrù ìtẹ́lọ́rùn pẹ̀lú sùúrù èrè ńlá ni ó ti yé bẹ́ẹ̀ bí mo ṣe sọ pé káwọn èèyàn ń pè mí tí sanwó lẹ́sìn to some people ó dàbí ìtìjú fún wọn ah. eh, ọdún tí mo ti wà níbí báyìí yẹn mo mà dáwà mà ní tó wá gbà dáwà sùpà ọlọ́mà ló ń bá mi sàn ló ń bá mi gbé gbogbo ẹ̀ kò mà sí anybody and Canada let me tell you kò mà dàbí America nígbà míì it's expensive I tell you do you think it's easy for mo rí àwọn èèyàn tó yàtọ̀ tó yẹ pé family tiẹ̀ ni wọ́n tẹ́ pé lẹ́sàn san kò ju bíi seven hundred eight hundred ṣé ti yé bẹ́ẹ̀ yẹn but èmi nìkan mò ń san more than two thousand plus á dẹ máa jẹun a máa wọṣọ náà àwọn aṣọ wo ni mo kọ́ láti nàìjíríà tí a máa máa wọṣà rè a máa túra wa ṣe náà sí obìnrin obìnrin wà expensive náà a dẹ̀ tún ń ṣe lórí facebook bẹ́ẹ̀ náà la you know Ha. ẹ clap for jesus olórí ọ̀rọ̀ mi honestly speaking tí bá polówó táwọn èèyàn bá rí mi nígbà mi wá ní mi polówó wá polówó mi bá wọn máa gbéwèé wá fún ẹ ní wọn ni kò sanwó ibi mi ti wọn wicked mi gan o wọ́n wicked mi gan but tèmi bá like èèyàn mi ń tètè bínú but hmm, ìgbà tí wọ́n bá rò pé mo máa bínú ni máa bínú tí má dẹ̀ bínú kì í ṣe pé mo fẹ́ nàyàn o mi ní nàyàn mi dẹ̀ ní sọ̀rọ̀ akọ̀ wave ẹ̀ ni tí má dẹ̀ ti gbàgbé anyway mi ìfẹ́ kọ́ lọ́hùn. <sighs> ìyẹn bó ṣe jẹ́ mélòó la fẹ́ sọ kí n polówó ń sìn wọ́n máa gbé ìwà ni kí fẹ́nìbọ̀dì ní ọmọ kan mi ì sọ pé ọmọ yẹn gan máa ń ṣe tún nù mi ì sọ fún ọmọ yẹn gan mo máa block ẹ̀ dànù mo ti block ẹ̀ gan tó bá ti fún lówó báyìí a wá lọ sórí mídíà a wá lọ máa sọ òun appreciate mi a tún wá tag mi each time tí bá ti ṣe kiri yẹn báyìí wọ́n máa gbé wọ́n á ní kó ọjọ́ kan ọjọ́ kan máa fi gbogbo me i'm not ashamed of it wọ́n kàn máa believe pé bí àmì ò ni they frustrate me here o ẹni tó dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn is a very wicked soul àná lọ́run dẹ̀ máa san fún un ìmẹ́ni tó jẹ́ but lọ́run máa san fún un. Oh. màá sọ iye tí mo ti san lórí fóònù ẹ̀yọ kan pé mo kàn fún ẹni yẹn ọmọ yẹn mo kàn rí jọ kan mi ìmọ̀rí náà but ìnáwó tó máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ try láti be nice at times ọdún mo mọ̀ pé iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lórí Facebook nìyẹn wọ́n dẹ̀ máa ń kó náà fún wọn pé kán fún wọn ní ọ̀dà àbòmíì bó wọn ò fún mi lówó láti fún àwọn èèyàn ṣó ti yé bẹ́yẹn mi nǹkan fẹ́ káwọn èèyàn máa play lórí tẹlifíṣàn mi torí àwọn tó lówó gan wọn ń tọrọ owó lọ́wọ́ wọn ṣó tiẹ̀ láyà tó wọ́n lè comment wọ́n ń tọrọ owó lọ́wọ́ wọn they just take people for granted ni so ìyẹn bó ṣe jẹ́ àkáǹtì tí mo gbé síbẹ̀ yẹn bá wa fowó síbẹ̀ mo fẹ́ sanwó ilé fún wọn ní Canada kì í ṣe tó bá jẹ́ pé bóyá Canada ni mi ò ní pọ̀ èmi kàn ń ṣe tó torí tèmi nì torí ẹ̀ ni when I get tí n bá move ṣe mo máa lọ máa gba contract mi níbì kan sìn máa gbó mi máa máa sọ fún mi pé wọ́n fẹ́ so mi mọ́lẹ̀ níbì kan tó bá ti rò pé ò ní choice they will be maltreating you wọ́n máa rò pé ò ní choice people just be maltreating you reason why kí ni mo fi kó on South Africa ń yẹn because I want to go back to my business and my the car they are using in South Africa mo máa ń ta mọ́tò náà mo ara mọ́tò máa ń fìṣẹ̀ náà people know now but mọ́tò tó ń ta South Africa is a left I mean right ni right ni wọ́n ń lò ní South Africa wọ́n dẹ̀ ń lo left ní Nigeria. so definitely kò sí bí mọ́tò Nigeria kẹ̀kẹ́ South Africa ṣe máa wọ Nigeria. kò sí tá a bá fẹ́ gbé náà mọ́tò nàìjíríà South Africa wọ nàìjíríà dọ́bù owó ni ẹ máa ṣe lọ convert ẹ ní. ó ní mi ṣe lọ sí Dubai ńgbà yẹn tó torí mọ́tò Toyota Hiace tí mo ní kọ́sítọ́mà ní Ondo State mo ní mo ní gọ́ọ̀mẹ̀ntì ó ní ẹni tí bàbá tó máa ra mọ́tò lọ́wọ́ mi gbà yẹn Ondo State ta ló wà lóndo State ńgbà yẹn o ta ló ń ta ni gọ́fúnà ńgbà yẹn ó máa ń àwọn ó máa ń béèrè fún demand lórí mọ́tò yẹn Toyota Hiace torí ẹ̀ mo ṣe lọ sí Dubai tí tí ṣé tí bá wá sí Canada ń sìn tí wọn ò bá jẹ́ kí n ṣe business tí wọn ò jẹ́ kí n free ẹ jẹ́ torí Ọlọ́run báwo mo ṣe fẹ́ meet up láti san owó lé wọn báwo mo ṣe fẹ́ meet up láti ṣe àwọn other things you understand what I mean ìgbà tí mo wá sí tí mo decide láti wá sí Canada mo pé ok Canada yìí náà wọ́n ń ṣe mọ́tò ń bẹ̀ẹ́ left irú mọ́tò tó ń lò nàìjíríà náà dẹ̀ náà lò ń bí tí n bá ṣiṣẹ́ màá ṣe business mi ó ló máa boost mi but tó bá restrict ẹ pé o máa lọ ṣiṣẹ́ hospital o máa lọ ṣiṣẹ́ yẹn kọ́bọ̀kọ́bọ̀ lówó tó ń fún yàn compare to irú ìgbésí ayé tí mo ti gbé kì í tẹ́ ṣe pé ìgbésí ayé mo ti wà established to some level and some people dẹ̀ jà mí lólè nìyẹn wọ́n dẹ̀ ṣèkà fún mi nìyẹn so tábàtẹ̀ fẹ́ bìgìrègè ṣé life tẹ́yà máa gbé lélẹ́yìí tó máa ṣiṣẹ́ ó bá ṣe ọjọ́ méjì òní ṣe bọ́ọ̀tì ẹ̀ṣẹ̀ ọjọ́ mẹ́ta gan lánàá ọ̀sẹ̀ kan wọn ò lè san two thousand fún ẹ láti ẹ̀dọ̀ eh, níparí oṣù tó bá rí two thousand lódìdí ní Canada ní Quebec mi ò lè san tọ́dà so owó ni mo máa torí èmi gan máa ń béèrè lọ́dọ̀ àwọn ẹlòmíì I do ask people that please tell me how much you earn in a week ti oye hours àwọn tó máa ń fún ní hours constantly á sọ fún mi how much you pay in your rent wọ́n á how do you cope wọ́n some people say we have three children they are paying us child benefits. then the father of my baby or the husband is working also they join hands together to pay or they they they ask for assistance accommodation ni wọ́n there is accommodation tó man máa Take fún wọn the accommodation kò ní wọ́n tó ile ilé ìjọba ló máa jẹ́ kò ní wọ́n tó ilé kínní wọ́n máa ń fún accommodation yẹn you understand me wọ́n wá fún ọ nírú accommodation yẹn you understand so that's the only thing tí ó máa ń relieve àwọn èèyàn the accommodation kò rí lẹ́gbà lọ́dọ̀ ìjọba ṣótiyé kò rí lẹ́gbà lọ́dọ̀ ìjọba kó lọ́mọ kan san kó relieve ẹ kírú ọmọ mi ń sìn tí mo fún lówó oúnjẹ ẹ̀ tó ń tún gbà lọ́wọ́ kan san child benefit ẹ̀ fún it will help me i won't be doing it alone asanwó school asanwó gbá ara nǹkan obìnrin ni á ṣe irun she had to look neat had to look good and that's why you see a lot of people mi ò fẹ́ sọ ṣá lot of ọmọ náà a lot of things is so kì í ṣe gbogbo nǹkan míì tó bá ń dọ́kọ́ ni wúrà ń gbà míì ó ti yẹ yín bẹ́ẹ̀ rísì táwọn ẹlòmíì fi ń jalè àwọn òde kò lè sílẹ̀ jẹ̀ mí kò sẹ́ni tí ò lè jalè o ṣùgbọ́n a kàn decide láti má jà kò sẹ́ni tí ò lè ṣàṣẹ́wó mo kàn decide láti má ṣe ni because outcome ò kì í da only people earn five to six k in Toronto in Toronto also accommodation wọ́n sọ fún ẹnìkan gbé ní Toronto ó sọ accommodation One Toronto no. There this in Quebec yìí ná gbogbo nǹkan pọ́n mọ́ wọn Quebec yìí àti pé èmi Bọ́lá ìtàn tún ṣe fẹ́mi ìtàn ní kan ṣe fún mi ni wọ́n ṣe fún mi of recent lójú wọn ṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ wọ́n sọ pé wọ́n ní mo commit crime lamẹ́ríkà mi ì dẹ̀ commit crime wọ́n ní mo commit crime ní Canada South Africa mo ti kúrò mẹ́ mi ò commit crime níbi kankan èmi i'm just kind of person tó yẹ pé tí èèyàn bá fi ó bá rí oúnjẹ tó bá gbé sílẹ̀ tó bá fi mi ṣàkọ mo lè fi àìjẹsú ọlọ́run gbọ́ mo lè fi àìjẹsú the best thing ní ayé mi ọdún mo ti bọ́ lọ́rùn mi sọ pé i want my i want to train my children in abroad o torí pé tó o bá kúkú ti wà kí àwọn tó lówó gan tó ń ṣèjọba nàìjíríà gan Majority of them train their children abroad. In case of in case city, eh? So ti yẹyin So yeah, they don't they call people they don't want people to make money. Toba make sure pé ajajẹmi tí mo ń sọ̀rọ̀ lórí social media báyìí. Ìjọ kan YouTube mi tó yẹ pé láti five years But tí mo lè máa YouTube yẹn. Toba bá rí ẹ tó bá ṣiṣẹ́ wọ́n tó bá ní two hundred buy. tó bá fi two hundred wọ́n máa sọ fún ẹ this morning you borrow it or what you kiri kan wàhálà wọn ti pọ̀ jù wàhálà wọn mo tún máa ń rí kinní yẹn bíi pé wọn ò fẹ́ kí àwọn èèyàn kan ẹ̀kọ́ máa rò bóyá àwọn èèyàn ní òmìnira ní àwọn ibì kan àwọn owó yẹn tó bá ṣe sí owó ìlú òyìnbó olówó ìlú wa ló máa ń pọ̀ lẹ́ máa ṣe rò pé àwọn èèyàn rí lè gbádùn lẹ́sẹ̀ máa rí pé àwọn èèyàn máa rí lè manage nílùú òyìnbó yẹn wọ́n fẹ́ máa ṣà save tán bá gbèdé ilé ìlú wa tán bá kó lẹ́sẹ̀ ten thousand that's ten million nìyẹn tán bá ní twenty that's twenty million o ti understand so exchange rate wa òun ló jẹ́ kó máa dàbí pé ó ní kinní yẹn ní twenty million kẹ̀dẹ̀rẹ́ sí i a ra lé ní nàìjíríà mean, kò lè ra lé but ó lè má ra lé sí àwọn àdúgbò kan bọ́n tó máa ralẹ̀ ó dẹ̀ máa kọ́lé sáwọn area kan bíi dilẹ̀ tí wọ́n ń ta àwọn yẹn tán sọ pé ṣebí six million àwọn ilé wọ̀nyẹn tí àwọn Àgbàlá Gabriel ń kọ́ àǹkó wọ́n máa ní wọ́n ti dá six million wọ́n dẹ̀ máa kọ́ ilé wọ́n dẹ̀ kọ́ fún wọn so definitely ẹni tó bá ní six thousand to seven thousand dollar ara ilé náà síbẹ̀ wọn máa ń lọ máa ṣe ẹlòmíì nísìsiyìí tó ti tún rora rẹ̀ pin láyé tó bá délé tó bá sọ pé òun ríbi kan dé sí Nàìjíríà tó dẹ̀ rí tó wá ní five million tó lóun fi ń ṣòwò ó máa máa bìlí pé òun ti wà òkè náà nìyí ibi tó bá lọ fi five million deposit sí tó ń gbọjà ń bẹ̀ wọ́n lè kọjá ten million fún un lẹ́ẹ̀ máa máa ráwùn yẹn máa máa rọ́ fún ẹ̀ wọ́n máa toríṣiríṣi papọ̀ fún yín wọ́n làwọn wà òkè torí pé wọ́n ti tán lóyìnbó wọ́n á dẹ̀ máa pé trọ́bù wà oríṣiríṣi nǹkan ló wà ṣó ti yẹn mẹ́yẹn ẹ lọ wo àwọn tó ní ṣọ́ọ̀bù míì tó jẹ́ ọmọ nàìjíríà ọmọ ghana ọmọ áfíríkà tó bá ní ṣọ́ọ̀bù mẹ́yẹn báyìí ọkàn wọn ò ní balẹ̀ ìmí àfi tó bá tún ṣe secret things means ní under ẹ̀kọ́ tó di pé wọ́n ṣe I tell you I tell you because people àwọn èèyàn fi pa àtàgídí àti trouble náà fi ń lólé ayé wọn ò fẹ́ káwọn èèyàn ní freedom of pé ẹ ní abundance you must tó bá fún ẹ lówó ọmọ gan tó bá notice pé ẹ ní mọ́tò wọ́n lè máa lọ fún mọ́tò yín ní bóyá on list wọn ni wọ́n lè máa lọ fún mọ́tò ní ọlọ́pàá ní mọ́tò pé kó máa arrest wọn wọ́n ṣe ń fún wọn wọ́n ṣe ń fún wọn lówó ń bẹ̀ yẹn àwọn tó ń gbaṣẹ́ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa gbà lọ́nà bòmí i tell you in fact in fact everything torí ẹ̀ ń gbà mí ọlọ́run dájú mi àwọn tó ń jalè yẹn ọlọ́run má jẹ́ ń jalè o má kàn tún wò wọ́n pé má kàn wò pé jẹ́ káwọn jalè ọlọ́run má ṣe mí ló lé o torí ẹni tó lè bá ti wà nínú ẹ̀jẹ̀ ó wà nínú ẹ̀jẹ̀ nìyẹn but dignity mi àti decency mi ọlọ́run má bàjẹ́ so most of you tẹ́ bá máa bèrè lọ́wọ́ mi fún wa lówó i will tell you all twenty thousand ni mo fún ọmọ yẹn níjọ́ yẹn twenty thousand yẹn èló ló jẹ́ ṣó pé ṣó pé kò pé twenty dollar náà ó máa pé twenty dollar náà or thirty dollar bíi pé èèyàn dáṣe èèyàn thirty dollar mo ń dáṣe àwọn èèyàn ní nǹkan tó jù bẹ́ẹ̀ lọ níbi báyìí pọ̀ tó bá jẹ́ nàìjíríà ni mo fún wọ́n máa fi tó bá jẹ́ bíbá ni mo fún inú wọn lè dùn bọ́ tí bá fún yàn kankan nàìjíríà wọ́n máa dàbí pé mo ń kó nǹkan lu wọn mo fẹ́ máa fún wọn níbẹ̀ yẹn ni ṣó ti yẹ yín ẹ mọ iye owó tí mo ti gbà ní nàìjíríà tí máa gbowó lé tí máa gba owó tí máa fi sanwó lé ní Canada torí ẹ̀ ń gbà mí ó máa ń jẹ́ kórìí mi gbóná sáwọn tó ṣèkà fún mi náà ó ṣe rọ ẹ mọ iye owó téèyàn máa ń san ní àwọn èèyàn ní Toronto wọ́n san wọ́n gba five k in a month má jẹ́ ntọ́ yẹn pé iṣẹ́ yẹn gan ọ má jẹ́ àṣìṣe kù ni I tell you ọ má jẹ́ àṣìṣe kù. wọn ti gbúdọ̀ wojúmọ́ ẹ bọ́n ṣe wojúmọ́ mi anyway mi ti gbúdọ̀ mi gbúdọ̀ sọ̀rọ̀ òdì sí anybody ó máa wá sí ìmúṣẹ directly ni that just who i'm just looking mo kàn máa dẹ̀ sọ fọlọ́run just help me to forgive people that's it. Just help me to forgive people. mi ì jalè ní South Africa náà mi ì lè jalè anywhere gbogbo ìlú wọ̀nyẹn ni mo fẹ́ rù sí tó yẹ pẹ̀lú mi owó mi tún sọnù síbẹ̀ àjàjà Dubai Oh, what a son sí Dubai Ah. Oh yeah. Oh, ilé a whole house big one here honestly no problem ṣá. This way, so oh, most of you bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ bá dúró sórí platform mi wọ́n máa dúró síbẹ̀ ni lára àwọn tó ń ṣọ́ mi bíi pé bóyá kínní wọ́n tó bá ti bá fún wọn twenty thousand báyìí tó bá ní nǹkan benefit kankan tó yẹ kán fún mi àbí tó yẹ kémi gan iṣẹ́ gan tó yẹ kí n gbà wọ́n máa cancel ẹ̀ ni wọ́n máa cancel iṣẹ́ yẹn wọ́n á cancel everything gbogbo opportunity in fact wọ́n wicked o wọ́n wicked mi lè tàn yín jẹ wọ́n wicked sí mi wọ́n wicked sí mi. Ọlọ́run bá mi dáríjì everybody ṣá or else tọ́lọ́run bá treat wọn bọ́n ṣe treat mi hmm, Ọlọ́run máa fara ni wọ́n kú ni ṣùgbọ́n lórí everybody gbogbo ìwé tí mo lọ gbà gbogbo nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi tí mo ṣe tí mo lọ ṣe yẹn at the end of everything mi nínú ẹ̀ gan kò wà useful I spend a lot of money ọmọ mi ò tí ì ṣerun láti irun yẹn sì ó ti pé two months báyìí ó yẹ kó ti tú ọdún kò tí ì gbòó ń fọ ó dẹ̀ ń tú ìjẹ dáadáa torí wọ́n ṣerun yẹn dáadáa àwọn ẹgbẹ́ mi wọ́n máa ń gbérun yẹn pẹ́pẹ́pẹ́ wọ́n gbérun gan ní Canada bí ọmọ kan mo rí tó gbérun lánàá mo ní a ah! mo ṣe fẹ́ lọ gbọ́mọ mi ní sukùn mo tún ní ọmọdé irun èmi fúnra mi ti gbọ́mọ irun yẹn ti ní ìdílé ṣíṣe ìwọ kan sọ fún ìyá mo tún wo tọmọ mi irun ọmọ mi tó wá dàbí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ ọmọ yẹn ti ń gbé irun yẹn ó ti fẹ́ pé six months kán tó gbọ́lódé ó ti gbé ó tún wọlé ó tún gbé singles ìwọ kan sọ pé kò sọ̀sọ̀ kù sọ fún bẹ́ẹ̀ bóyá irun yẹn bóyá ó lọ ṣe ní one sixty or two hundred dollar wàá wá sọ fẹ́ nìkan wá ní kó kàn dànù bẹ́yìn tó bá fẹ́ fún yín ní three hundred dollar gan àbí five hundred owó ọmọ <laughs> àwọn tó bí ọmọ yẹn ṣá tó ń gbaṣá benefit ó help wọn díẹ̀díẹ̀ it helping them a lot. good afternoon from which place are you greeting me from saying good afternoon ìlú wo tún nìyẹn well àwọn some hours are some states here are different anyway but the state tẹ wá so gbogbo àwọn ìwé wọ̀nyẹn gbogbo àwọn kìíní I pay money to get it you pay everything going up and down. èmi ò commit crime kì í torí pé kì í ṣe pé bóyá mi ò commit crime mo ṣe kúrò níbẹ̀ èmi ò commit crime I just feel like I always like a better place tí mo máa fi ní ìfọ̀kànbalẹ̀ mo like peace mi gan káwọn èèyàn lè máa kọ́ máa yí ọmi lẹ́nu kọ́ máa dààmú ayé mi ò bá ní mọ́tò hundred tí n bá lẹ̀ ọkàn máa dúpẹ́ fọlọ́run ìgbà tí mo ní tó pọ̀ anyway ṣá. ló máa bá mi dààmú gbogbo àwọn tó dààmú mi that's it. Amen. ọjọ́ tí mo fọmọ yẹn lówó tó wá tag mi ọmọ òṣì ọmọ olórí mi ìgbọ́dọ̀ ṣépè fọmọ yẹn gan inú ọmọ yẹn máa ń bì mí because inú ọmọ òun déédéé bì mí bẹ́ẹ̀ yẹn gan tí mo fọmọ yẹn lówó ń yẹn tó wá tún tag mi lórí Facebook pé thank you ma ó ṣe wá ṣe fídíò mi ìwà àwọn ọlọ́pàá tó wà níbí àti gbogbo àwọn ìlú aráàlú yìí mi ò mọ nǹkan tó ń tẹ̀ wá gan kiri lẹ́yìn mi you cannot bless me you cannot do good to me just be you máa gbá clinch mo máa dààmú ayé mi bíi pé bóyá mi mo fogun jà yín and that's anyway ṣá mo fún ẹ ní owó o tọrọ owó lọ́ọ̀ mi mo dẹ̀ fún ẹ kò ṣe bóyá èmi gan ara tù mí gan bọ̀tì owó nàìjíríà ni nà án bóyá ṣéǹjì tí mo ní sí nàìjíríà èló ni mo fẹ́ kó wá sí ṣé tí n bá transfer tán bá transfer èló ni wọ́n fẹ́ kó wá sí ìbàdàn tó máa jówó gidi mo fọ́mọ yẹn lówó yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ dátà tí mò ń lò yìí wọ́n sẹ́ẹ̀dì kìíní sí mi wọ́n ní tí mi bá sanwó lónìí wọ́n máa já kìíní mi irọ́ dẹ̀ ni ṣáà jẹ́ kí n fi sẹ́nu dákẹ́ orúkọ tí máa sọ ọmọ mi wà nínú mi ẹni tó máa gbèpè tí iléeṣẹ́ ẹ̀ máa jóná dànù pọ̀ nínú wọn. owó tí mo ti san normally two years contract ni owó tí mo ti san is more than two years owó tí normally owó tó yẹ kí n ti tó yẹ kí n san tó yẹ kó parí ní few months to this time mo ti san more than that mo ti fẹ́ san owó two and a half years ìyẹn tí o bá ti tó jù bẹ́ẹ̀ lọ tí o bá ti jù bẹ́ẹ̀ lọ tí n bá dẹ̀ kọ̀ láti má sanwó wọn kàn já ni simply simply because wọ́n rí i pé mo ẹnìkan tọrọ owó lọ́ọ̀ mi mo fún wọn àkàìmọye ìgbà táwọn èèyàn náà ti fún mi lówó náà ní online tí mo fi sanwó ní Canada àkàìmọye ìgbà tí wọ́n ti fún mi ní owó láti nàìjíríà àbí tọ́dàs náà tí mo ti gba owó láti nàìjíríà tí òun ṣe owó canada tí mo fi san owó canada tí mo fi san owó lé canada kò níye uncountable times tó bá calculate owó tí mo ti make owó tí mo ti san ní canada ní owó lé kán lọ calculate owó tí mo ti iṣẹ́ tí mo ti ṣe gbogbo ni mo ti rí ṣé mo ń gbowó láti nàìjíríà fi san owó bí ni so mo máa ń feel bad nígbà míì bá ti bá fẹ́ ṣe nǹkan and and again tí bá ṣe náà tí bá tiẹ̀ fún àwọn èèyàn nígbà míì you are giving you are also calling people to your platform they don't want even lórí Facebook yẹn gan kò ní èrò kò rówó kò ṣe dáadáa they don't want it also they just want to restrict you they want to curb you they want you to be live in agony they want you to commit suicide they want you to kill no it's a wickedness to me o oh. o oh, mo wicked sí mi gan honestly speaking there was a time mi ìfẹ́ sọ̀sọ̀kúsọ síra mi there was a time my daughter mo sọ fọ́mọ mi báyìí ẹni pé níjọ́ tí mo share testimony mi jọ yẹn mi mo kàn tí mo ní mo kàn gbójú mi ni pé I go to Nigeria whatever will be will be because mo kàn ń wò pé mi ò jáde gbogbo nǹkan tó bá sọ fún wọn how can people be wọ́n máa máa sọ̀rọ̀ fún wọn àwọn tó ń sọ̀rọ̀ fún wọn yẹn tó ń petition àwọn gan ni criminal they don't investigate those criminals they now focus on me despite pé wọ́n rọ́mọ mi ọmọ mi kéré minor lọ́mọ mi tí mo fi débí ọmọ mi sunkún sunkún mo sunkún sunkún sunkún sunkún sunkún ah wickedness is in some people blood o bye for now good night so police clearance meet from South Africa ni mo tún gbà yìí o ṣẹ́tírí no crime o on my neck no crime in my hand mi ò commit mi ò che jẹ́ n kà fún yín lẹ́ẹ̀kan mi ò kà dáadáa. This is to satisfy. ṣé satisfy lọ́kọ̀ ìṣá díẹ̀ wò dáadáa. Hmm. This is to this is to sa satisfy that no conviction have been recorded pé mi ò mi ò ṣe lẹ́wọ̀n mi ò ṣe criminal for any crime ṣe for any crime in the Republic of South Africa. Let me show you. Read it again for yourself. ó ní ó ní this is to sacrifice i mean satisfy that no conviction have been recorded for any crime for any crime for any crime in the Republic of South Africa you see do you see. Mm-hmm. ìyẹn bó ṣe jẹ́ no crime not not at all no no even single one okay. Okay, this is the name of the person. See? You can see sí ignition ẹ̀hẹ́n eh, eh, mm. hmm. ṣé three. ṣé ti yé yín so gbogbo ẹ̀yin abanijẹ́. Hmm. àwọn tó bá ṣèkà fún yà àwọn ló tún máa claim victim wọ́n máa claim saint. ti FBI yẹn náà ó wà ń bí. gba tí mo tiẹ̀ ń gbé Dubai gbà yẹn tí mo lọ fún tí mo lọ Nàìjíríà wọ́n ti ń sọ kiri kò lè wọlé mọ́ very wicked people what a wicked people. no problem this way. bó polówó ọjà is in trouble Canada wọ́n burú bọ̀ tí wọ́n tún wá dojú wọn kọ mi wọ́n tún wá lò wọ́n sí mi gan wọ́n tún wá lò wọ́n anyway it is well mm. it is well bye any wonderful day Only no pain no gain Only no pain no gain ìjọ wo mo lọ bí iṣẹ́ náà ọjọ́ wo mo lọ bí iṣẹ́ oh three days ago one year old man kan báyìí tí mo bá ṣe ó ní no pay no gain mo ní what ó ní yes ó ní no pay no gain ó ní because I want to have the gain that's why I went for the surgery ah ó ní I want to have the gain I went for the pain <laughs> so that's it ẹni tó bá ti gba àkáǹtì mo send àkáǹtì nọ́mbà sí ẹ send owó síbẹ̀ wá ṣé o ẹ sẹ́ǹdì owó káwọn náà tiẹ̀ sọ pé ẹ lówó kọ́ máa wá sọ pé wọ́n ń gbowó nìkan torí wọ́n ti rí àkáǹtì ẹbí pé wọ́n ń dáwó ń bí wọ́n ò ní fún mi lówó tí n bá béèrè wọ́n á dẹ̀ máa béèrè owó lọ́wọ́ mi ẹ̀yin náà ẹ sẹ́ǹdì owó sàkáǹtì mi ah. ẹ sẹ́ǹdì owó sàkáǹtì mi àbí kírímìnà lè fẹ́ máa bá ṣe ìdáwó ò ń ṣe kírímìnà ń bí ah. àbọ̀dìgbà tẹ àwọn èèyàn kírímìnà lè máa ń fẹ́ bá ṣe àwọn èèyàn tó bá lè commit crime no ah. bye for now. Have a pleasant night's rest.